الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين يقول المصنف حفظه الله الشرح الفاللين اللي أوانتياتك سواجه ذكر الله فضله عظيم وثوابه جزيل إما الله ọlá tí ó tóbi ní ń bẹ fún ṣíṣe bẹ́ẹ̀ o kódà ládàá àtẹ̀sán tí ń bẹ ń bẹ ọ̀pọ̀ والمداومة عليه من من أفضل الأعمال وأحبها إلى الله kéèyàn wá dún ní márùn Ọlọ́run kọmọ làkókò kan kọmọ lásìkò kan tí ò ní rántí Ọlọ́run kọmọ rántí Ọlọ́run ní gbogbo ìgbà a tó lóore tó lù wá nífẹ̀ẹ́ sí jù ni o وعد الله عليه بالثواب العظيم ọ̀dọ̀ Ọlọ́run ṣàdéhùn ẹ̀san ńláńlá ẹni tí ń bá ń ṣe bẹ́ẹ̀ وأخبر الرسول صلى الله عليه وسلم أن المكثرين منه هم السابقون ọ̀dọ̀ àná tá a gbọ́ tá a nàbì sọ̀kalẹ̀ sallallahu alaihi wasallam ni pé àwọn tí ń bá rántí Ọlọ́run púpọ̀ lọ́kùnrin ni lóbìnrin ni àwọn ni wọ́n gba wájú o ní ẹ bá fẹ́ gba wájú níbi ìtọ́lọ́hún níbi àánú ọlọ́hún níbi ìsúnmọ́ ọlọ́hún níbi ìróore ọlọ́hún ojú ni máa ìmọ̀ràtì ọlọ́hún ìjọba nàbí láwọn ni wọ́n gba wájú o àwọn tí wọ́n rántí ọlọ́hún púpọ̀ lọ́kùnrin àti ní obìnrin ìwà mọ́tà kàwá kúnná wọn o. alifawa àwọn àǹfààní tá a rí mú ni ní kókó mas'ala alákọ̀ọ́kọ́ fadlu zikiri wa 'idhamu thawaabi ẹ̀kọ́ pàtàkì tá a kọ́ ń báàbù yìí ni pé ṣé màá rántí ọlọ́run ọlọ́lá kọ́dà láàdá àtẹ̀sán tí ń bẹ̀ ń bẹ̀ ṣe pọ̀ o. àsáàníyà annahu sababun lè zikiri hasan min Allah fil mala'i ẹni ọba fẹ́ kọ́ lọ́wọ́ máa rántí òun náà máa rántí ọlọ́run àdéhìí ta kàlàfà ń sọmaráìsì ni ọlọ́run lẹ́ni ọba rántí mi lóhun nìkan èmi ọlọ́run náà rántí rẹ̀ lémi nìkan ẹni ọba rántí èmi ọlọ́run níjà máa ní kójọ kan ìkójọ tó dáa jù yóò lọ lèmi ọlọ́run ó ti rántí ẹ̀ torí náà bàbá fẹ́ kọ́ lọ́wọ́ máa rántí rẹ̀ sí dáadáa tí ó ṣe ni pé wọn náà máa pọ̀ ní ọ̀nà tí ọlọ́run. asáàlìkà ẹlẹ́kẹta. أنه سبب للسبق يوم القيامة bóòlù yẹn ó ti gba wájú lọ́jọ́ àlìkìyàmà tí gbogbo àwọn tí wọn mọ̀ ọ́ sí nǹkan kan tí wọ́n kàn máa wò papọ̀ rẹ lẹ́yìn tí àwọn nù wájú lálìkìyàmà ìrántí ọlọ́run yìí àwọn tí ó gba wájú ànábìrì láwọn nìkẹ́ni àwọn ní olùrántí ọlọ́run púpọ̀ lọ́kùnrin àti ní obìnrin. لما سافرون فعنا هذا والله أعلم وصل اللهم وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه أجمعين وإياكم